Praise the Lord. Ní gbogbo ọ̀nà ẹ ṣé ní gbogbo ìgbà àdúpẹ́ ní gbogbo ọ̀nà ẹ mà ṣé o bàbá ìyìn yẹ ọlọ́run wa ọba tó ń gbọ́ àdúrà ògo yẹ ọlọ́run wa ọba tó gbọ́ àdúrà ìyíyẹ ilé rẹ o jésù ọba tó ṣògo ayé mi dàlà ìlágbára ògo yẹ ilé rẹ o jésù ẹ̀yin lẹ sógun ayé mi dàlà ìlágbára ẹjá lọ bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún oore rẹ̀ àti àánú rẹ̀ lórí ayé wa ọlọ́run tó sógun ayé wa dàlà ìlágbára ọlọ́run tó dá wa sí fún ògo rẹ̀ òní ni ọjọ́ kẹta nínú oṣù kọkànlá ọdún 2021 ọlọ́run tó pa wá mọ́ ọlọ́run tí ò jẹ́ kí ìjì tó jà nínú oṣù October kó gbá wa dànù ọlọ́run tó dáàbò rẹ̀ bò wá ọlọ́run tí ò já sáìsàn ọlọ́run tí ò jẹ́ kí wá láti ìdààmú tó kọjá agbára wa ọlọ́run tí òjò dé bá wa dúró ọpẹ́ o lórúkọ jésù lórúkọ jésù olúwo ṣeun a ọpẹ́ ló yẹ a ọpẹ́ ló yẹ àwa láyé a tún wà láàyè a ọpẹ́ ló yẹ olúwo ṣeun ẹjẹ́ á gbogbo agbára dúpẹ́ ẹjẹ́ á dúpẹ́ tọkàntọkàn ẹjẹ́ ká bẹ̀rẹ̀ sí ní sọ pé olúwo ṣeun olúwo ṣeun ọlọ́run tó já wà láyọ̀ àti àlàáfíà ọlọ́run tí ò jẹ́ kóríwó dàrú ọlọ́run tí ò jẹ́ kí ilé wo dàrú ọgbẹ́ ọ̀gá ayìnlógo fún àánú tí a rí gbà ní gbogbo ìrìn àjò wa lórúkọ Jésù olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa ọlọ́run tó dógún ti Sátánì àtàwọn ọmọ ogun rẹ̀ lórí ayé wa olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa àyìnyìn tán àkìkì tán lórúkọ jésù olúwa gbọ́ ọpẹ́ gba ẹ̀yìn wa ọpẹ́ àti ìta amúwá lálẹ́ yìí lórúkọ jésù olúwa yóò ṣètò ọgbà lórí ọmọ adúpẹ́ lórí aya dúpẹ́ lórí ẹbí wa gbé ọ̀gá àyìnlógo olúwa gbọ́ ọpẹ́ wọ gba ẹ̀yìn wọ ọpẹ́ àti ìta amúwá lórúkọ jésù olúwa yóò ṣètò ọgbà jésù kristi olúwa wá a ó lọ síwájú ọlọ́run a lọ bẹ̀rẹ̀ sí ní tọ́ ìdáríjì ẹ̀ṣẹ̀ pé kọ́lọ́run kó dárí ẹ̀ṣẹ̀ jù wá kó pa ẹ̀ṣẹ̀ wa rẹ́pẹ́ tó bá ní gbogbo ibi tá a ti gbà gbogbo ibi tá a ti kùnà kí jésù kó dáríjì wá kó jẹ́ ká rí àánú gbà àdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù tó bá ní gbogbo ọ̀nà tá a ti kùnà olúwa dáríjì wá bàbá jésù já àánú gbà olúwa pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ olúwa dárí ẹ̀ṣẹ̀ jù wá ẹ̀mí mọ́ já àánú gbà fàánú gbọ́ tiwa nínú àdúrà tọ́lẹ̀ yìí olúwa fàánú gbọ́ tiwa jésù kristi olúwa wa a ó gbàdúrà a sọ fọ́nà pé olúwa mo ti dé lálẹ́ yìí tó bá ní gbogbo èdè tó dè mí wọn ní òpéjọpọ̀ àdúrà tálẹ̀ yìí olúwa bá mi já ẹ̀mí má dáwọ́lé mi kó tú mi lẹ̀ já gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù tó bá ní gbogbo èdè alẹ́ gbàdúrà gbogbo èdè rẹ̀wẹ̀sì gbogbo èdè oorun gbogbo ìdí ogun tó di ẹnìkankan wá lórúkọ jésù olúwàjà olúwàjà jáde jésù túìdè jésù jáde jésù túìdè olúwa túwálẹ̀ àìkọ́bádàlí kápá sídìkàpọ́lìà ẹ̀mí mọ́ jáde wá sọ wá di òmìnira lọ́wọ́ ayé lọ́wọ́ ọ̀tá lọ́wọ́ èṣù lọ́wọ́ ẹ̀ṣẹ̀ lọ́wọ́ gbogbo àìsàn olúwa túwálẹ̀ bàbá sọ wá di òmìnira olúwa fúnẹ́ jáde wá ẹ̀mí mọ́ sọ òmìnira eléke pèdélíẹ̀gà sídìkàpọ́lìà olúwa jáde ìdí ogun tó dé ẹnìkọ̀ọ̀kan wa olúwa fi iná jàdánù ẹ̀mí mọ́ dáwọlé wa dáwọlé wa dáwọlé wa já gbogbo èdè èṣù já gbogbo èdè ẹ̀ṣẹ̀ já gbogbo èdè ọ̀tá lára wa olúwa sọ di òmìnira gbogbo àgádágodo ogun táwọn ọ̀tá fi ti ayé wa ètò fi ti ire wa lórúkọ jésù olùwàjà olùwàjà olùwàjà olùwàjà àìkọ́bádà ìlíkapa sílíkapa olùwàjà èdè àlákàlà olúwa fi iná jàdánù jésù kristi olúwa wa a ó gbàdúrà a sọ fọlọ́ pé olúwa lálẹ́ yìí wá tẹ̀ mọ́lẹ̀ sínú ayé mi yes olúwa lé òkùnkùn jáde kó nú ayé mi yes a ti wà ní ìbẹ̀rẹ̀ oṣù yìí ara àwọn àdúrà tá a máa ń gbà ní bẹ̀rẹ̀ oṣù nìyẹn pé olúwa tàn mọ́lẹ̀ <laughs> so ẹ rí i pé ìgbà tí ọlọ́run dá ayé àti ọ̀run tí ayé rí jújú tí gbogbo nǹkan ṣókùnkùn ara nǹkan tí ọlọ́run sọ ó ní pé kí ìmọ́lẹ̀ kó wà Genesis one three ó ní ìmọ́lẹ̀ sí wà ẹ jẹ́ gbàdúrà olúwa tẹ ìmọ́lẹ̀ sójú ọ̀nà mi sínú ìrìn àjò oṣù oṣù november olúwa tàn mọ́lẹ̀ sójú ọ̀nà mi tàn mọ́lẹ̀ sínú ayé mi tàn mọ́lẹ̀ kó o pa gbogbo iṣẹ́ òkùnkùn run ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù bàbá tàn mọ́lẹ̀ jésù tàn mọ́lẹ̀ olúwa pa iṣẹ́ òkùnkùn run ẹ jẹ́ gbàdúrà yẹn olúwa pa iṣẹ́ ọ̀tá run nínú ìrìn àjò oṣù ọ̀tá mọ́jọ́ ayé wa èṣù mọ́jọ ráyè ẹ̀ṣẹ̀ mọ́jọ ráyè òkùnkùn mọ́jọ ráyè tọ̀mọ́lẹ̀ bàbá jẹ́yìísọ̀ tọ̀mọ́lẹ̀ jẹ́yìísọ̀ tọ̀mọ́lẹ̀ jẹ́yìí tó bá ní gbogbo àwọn ẹ̀mí àjèjì tó fẹ́ darapọ̀ mọ́ wa láti bá wa rìnrìn àjò oṣù yìí olúwa tì wọ́n jáde nínú ayé wa olúwa fúnná mọ́ wọn likapata yadagaba masuda likapa sidikapa ọlọ́run alágbára olúwa dáná sun wọn gbogbo ẹ̀yin ẹ̀mí àjèjì lórúkọ jésù ẹ máa gbiná sọ̀nà gbogbo ẹ̀yin ẹ̀mí àjèjì gbogbo ẹ̀yin àlejò lórúkọ jésù àtìkíjáde ẹgbinẹ sọnà rálẹ̀ akọ́pọ̀ sídìkápá olúwa tẹ̀ mọ́lẹ̀ sínú ayé wa olúwa tẹ̀ mọ́lẹ̀ sójú ọ̀nà wa nínú ìrìn àjò oṣù yìí olúwa tàn mọ́lẹ̀ yí wa ká tàn mọ́lẹ̀ sínú ayé wa òkùnkùn mọ́jọ ráàyè olúwa bà ṣẹ́ òkùnkùn jẹ́ olúwa bà ṣẹ́ ọ̀tá jẹ́ rálẹ̀ akọ́pọ̀ sídìkápá olúwa pa iṣẹ́ òkùnkùn run nínú ìrìn àjò oṣù yìí olúwa pa iṣẹ́ òkùnkùn ẹ olúwa pa iṣẹ́ òkùnkùn nínú ayé mi òkùnkùn mọ́ dòrò àyè elia kapa sini kapa olúwa tú àṣírí òkùnkùn nínú iṣẹ́ wa olúwa tú àṣírí òkùnkùn tẹ̀mọ́lẹ̀ olúwa tẹ̀mọ́lẹ̀ olúwa tẹ̀mọ́lẹ̀ olúwa tẹ̀mọ́lẹ̀ olúwa tẹ̀mọ́lẹ̀ sínú ayé wa tẹ̀mọ́lẹ̀ sínú iṣẹ́ wa tẹ̀mọ́lẹ̀ sínú ìrìnàjò wa jésù kristi olúwa wa agbàdúrà asọfọlọpọ olúwa gbogbo ẹ̀mí jújú nínú oṣù november lórúkọ jésù ẹgbọ́fà ẹgbiná sọnù ẹ̀mí jújú ẹja gbà ẹ̀mí jújú ní oṣù november ó yá báyìí náà jáde lórúkọ jésù àdúrà lórúkọ jésù lórúkọ jésù ìwé ẹ̀mí jújú yes ẹ̀mí juju. olúwa bọ̀ wí èké pédélé abagasa fọjírí kápá gbọ̀fà ó yá gbọ̀fà báyìí náà jáde màkúdà hailika sídìá gbogbo ẹ̀yin ẹ̀mí tí ń fa ijú jù sínú ayé ẹni ẹ̀yin ẹ̀mí tí ń fogun jani ẹ̀yin ẹ̀mú tí ń mú ìjì wọnú ayé wa ìjì tó lè fa jújú lórúkọ jésù olúwa báyìí wí ẹ gbọ́fà lórúkọ jésù ẹ báyìí náà jáde ìwé mi jújú ẹ já gbà yes onílọ́jọ́ kẹta ẹ já gbà àdúrà ẹ dáadáa ẹ̀mí jújú ní oṣù nọ́vẹ́mbà ó yá gbọ́fà àti ọjáde nínú ayé wa ralia kapa sinika polia olúwa fàyà ẹ̀mí náà jó gbọ́fà olúwa dáná sun jésù kristi olúwa wa jésù olúwa wá ẹ jẹ́ gbàdúrà olúwa nínú oṣù lòmọ́ má jẹ́ n pòfo ẹ jẹ́ gbà ó olúwa má jẹ́ n pòfo gbogbo ẹ̀mí amúnipòfo gbogbo ẹ̀yìn àmì amúnipasán olúwa bá yín wí ní oṣù yìí lórúkọ jésù ẹ gbọ́n fà olúwa tí wọ́n jáde kó ònú ìrìn àjò mi ní oṣù ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù má jẹ́ pòfo ẹ̀mí amúnisàṣetì ẹ̀yin ẹ̀mí amúmimá amámúbọ́ nínú rẹ̀ nínú rẹ̀ ayọ̀ lórúkọ jésù ẹ gbọ́fà lórúkọ jésù ẹ gbẹ̀yìndè ẹ gbiná sọnà bàbá ṣàánú fún wa o mọ́mọ́ ìjà pòfo bàbá jésù mọ́jà pòfo nínú ìrìn àjò oṣù yìí mọ́jà pòfo lórúkọ ẹ̀mí àwọn ẹ̀mí amúniṣàṣẹ́tì àwọn ẹ̀mí ẹ̀mí ẹ̀mí mo lélẹ́lẹ́ mi ò bá nínú ayé wa olúwa dáná sun wa olúwa kọlù wa gbogbo ẹ̀yin olè mi gbogbo ẹ̀yin olè tó fẹ́ jà wá gbogbo ẹ̀yin olè tó fẹ́ kó ire wá nínú oṣù yìí lórúkọ Jésù agbẹ̀yìndè olúwa fọlọ́pọ̀ ọ̀run mú wọn olúwa dè wọ́n ládèkà ẹ̀mí mọ́ gbé wọn dè olúwa fà wọ́n ya elia baga sirika polia nínú oṣù yìí mọ̀jà pòfo lórúkọ jésù mọ̀jà pòfo nínú ìrìn àjò oṣù yìí olúwa bá ṣẹ́gun òfo bá wa ṣẹ́gun òfo bá wa ṣẹ́gun òfo ọmọjà pòfo lórúkọ jésù a ò ní pàdánù ire wa ní oṣù yìí a ò ní pàdánù ẹnikẹ́ni ní oṣù yìí jésù kristi olúwa wá ẹ gbàdúrà a sọ fọlọ́ pé bàbá jésù fi ẹ̀jẹ̀ rẹ wẹ̀ mí olúwa fi gbogbo nǹkan ní mi etí mo kó wọnú oṣù yìí olúwa fi ẹ̀jẹ̀ rẹ wẹ̀ gbogbo ètekéte lórí mi lórí gbogbo nǹkan ní mi lórí ìdílé mi olúwa yí ìdànù ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù a béèrè fún ẹ̀jẹ̀ jésù ẹ̀jẹ̀ bò olúwa fi bò wá olúwa fi ẹ̀jẹ̀ bò bò wá ah, ẹ̀jẹ̀ àgbà ẹ̀jẹ̀ àbò fi bo ọmọ mi ẹ̀jẹ̀ àbò fi bo ìyàwó mi ẹ̀jẹ̀ àbò fi bo ìdílé wa lórúkọ Jésù gbogbo ìtẹ́kẹ́tẹ́ gbogbo àbákàbà lórí wa Olúwa yí dànù èlì kàpà àìkọ́bọ̀dàlì kàpà sílì kàpà Olúwa yí dànù Jésù Kristi Olúwa wá àgbàdúrà Olúwa gba ilẹ̀ November fún mi ilẹ̀ oṣù yìí Olúwa gbà fún mi ẹ̀jẹ̀ àgbàdúrà yẹn yes àgbúrò àgbúrò àgbúrò struggle no switch olúwa gbalẹ̀ oṣù fún mi lọ́wọ́ ọ̀tá <laughs> ilẹ̀ nọ́fẹ̀mbà olúwa gbà fún mi lọ́wọ́ àwọn ọ̀tá ẹ jẹ́ gbàdúrà lórúkọ Jésù lórúkọ Jésù olúwa gbalẹ̀ oṣù fún wa lọ́wọ́ àwọn alágbára òkùnkùn lọ́wọ́ ọ̀tá olúwa gbalẹ̀ oṣù fún wa olúwa gbalẹ̀ oṣù fún wa ire wa ti ń bẹ ní òsì olúwa gbà fún wa ẹ̀tọ́ wa ti ń bẹ ní òsì olúwa gbà fún wa elia kapasidia yali prakasidi kap asa ti kọ́ pé ti olúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àti àwọn tó tẹ̀dó sínú ẹ̀ ilé oṣù november bàbá oya gbà fún wa jẹ́yìísọ gbà fún wa lọ́wọ́ ta gbà gbà gbà gbà gbà olúwa gbà yes ẹja tẹnumọ́ olúwa gbàdé oṣù fún mi yes olúwa gbà ilé oṣù november olúwa gbà fún mi àìlíàbà síríkà pọ́lìà olúwa gbà olúwa gbà olúwa gbà ire wa tó ń bẹ ní oṣù olúwa gbà fún wa eh, yes àwọn ẹ̀tọ́ wa tó ń bẹ ní oṣù yìí gbogbo àǹfààní tẹ́ ẹ ti ṣètẹ́rí tẹ́ ẹ ti ṣètò fún wa ní oṣù yìí olúwa gbà fún wa jésù kristi olúwa wa ẹja gbọ́wọ́ lórí wa agbàdúrà àwọn ìlérí ayọ̀ tó ní fún mi ní oṣù yìí olúwa jọ ṣẹ olúwa mú ṣẹ dandan gbogbo agbára tí ń yẹ ìlérí inú ayé mi olúwa kọlù wọn kó orun wọn dànù ẹjẹ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù olúwa mú ìlérí ṣẹ olúwa mú ṣẹ olúwa mú ṣẹ olúwa mú ṣẹ ìlérí ayọ̀ tó ní fún wa ìlérí ayọ̀ tó ní fún iṣẹ́ wa ìlérí ayọ̀ tó ní fún ìdílé wa nínú oṣù oṣù nọ́vẹ́mbà yìí oṣù kọkànlá bàbá mú ṣẹ jésù mú ṣẹ jésù mú ṣẹ alẹ́ bọ́lá mú ṣẹ ọba bàbá olúwa mú ṣẹ mú ìlérí ṣe olúwa gbogbo agbára tí ń yẹ ìlérí olúwa bá yín wí lórúkọ jésù ẹ gbọ́fà gbogbo májẹ̀mú tí ń yẹ ìlérí yes gbogbo májẹ̀mú òkùnkùn tí ìjẹ́kílẹ̀ rí ó ṣẹ lórúkọ jésù ẹ gbọ́fà olúwa bàjẹ́ ẹ̀mí mọ́ mú ìlérí ṣẹ lórí wa olúwa mú ìlérí ṣẹ olúwa mú iṣẹ́ olúwa mú iṣẹ́ ètò rere tó ní fún àánú òsì olúwa jọ wá sí ìmúṣẹ jésù kristi olúwa wá a ó gbàdúrà a ó sọ fọlọ́run pé olúwa gbogbo irú bí àìsàn nínú àgọ́ ara mi olúwa fàtúndálẹ̀ mo jẹ́ ṣàìsàn ní oṣù yìí mo jẹ́ ṣàìsàn tọmọtọmọ tayataya tọkọtọkọ tẹbítara mo jà ṣàìsàn olúwa gbogbo irú bí àìsàn ní àgọ́ ara wa olúwa fàtúkọ dáná sun ẹjẹ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù mọjà ṣàìsàn olúwa mọjà gbóná ara mọjà gbóná òdì mọjà wúkọ òdì yes gbogbo orúgbọ́n àìsàn nínú ẹ̀jẹ̀ ní omi ara lórúkọ jésù olúwa fàtọ̀ jésù fàtọ̀ jésù fàtọ̀ jésù fàtọ̀ olúwa fàtú olúwa farúgbà àìsàn tú gbogbo ẹ̀yìn àìsàn ẹ̀mí àìsàn báyìí náà jáde makudaba sadẹ́líkà sẹ́fọ̀ jùlíà ọ̀fà àìsàn ọ̀yà báyìí náà jáde mẹ́jà sáìsàn olúwa olúwa dẹ̀jẹ̀ rẹ pọ̀ wa olúwa fi ẹ̀jẹ̀ rẹ wẹ̀ ẹ̀jẹ̀ wa tó bá dé gbogbo ibikíbi tí àìsàn bá sápamọ́ sínú àgọ́ ara wa olúwa ti jáde àìsàn ìwà àlejò àìsàn báyìí náà jáde olúwa bọ̀ wí ó yá jáde jáde jáde jáde ó jáde ah jáde iye ayé wa mọ́jọ ṣàìsàn yes ilé wa mọ́jọ ṣàìsàn iṣẹ́ wa mọ́jọ ṣàìsàn lórúkọ jésù mọ́jà dùbọ̀lẹ́ àìsàn jésù kristi olúwa wá ẹ jẹ́ gbọ́wọ́ sókè a sọ fọlọ́pọ̀ olúwa gbogbo gòláàtì tó fẹ́ dojú kọ mí ní oṣù yìí olúwa bẹ́ wọn dànù <laughs> olúwa bẹ́ áńgẹ́lì olúwa bẹ́ wọn dànù <laughs> yes olúwa bẹ́ wọn dànù ah ẹjẹ́ àgbà alágbára òkùnkùn tó fẹ́ tó fẹ́ mú mi balẹ̀ ní oṣù olúwa mú balẹ̀ alágbára òkùnkùn tó fẹ́ fi oṣù dojú ogun kọ mí olúwa bẹ́ dànù ẹjẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù ẹ̀mí òkùnkùn tó fẹ́ dojú ogun kọ wá yes àwọn ẹ̀mí àjẹ́ àwọn ẹ̀mí ẹlẹ́rèé àwọn ẹ̀mí ń wí àwọn ẹ̀mí tí ń bá atẹ́gùn ṣiṣẹ́ àwọn ẹ̀mí tí ń bá omi ṣiṣẹ́ àwọn ẹ̀mí tí ń rìn lórí ilẹ̀ àwọn ẹ̀mí tó ń gbénu igi tó fẹ́ dojú nǹkan wá n'oṣù yìí lórúkọ jésù agbẹ́yìndé ẹgbiná sọnù ẹrun dànù olúwa run wọn dànù lórúkọ jésù fìnnà run wọn dànù ìdá iná olúwa fi bẹ́ wọn dànù ẹjẹ́ àgbà olúwa bẹ́ wọn dànù ẹ̀mí òkùnkùn olúwa bẹ́ dànù olórí ogun ayé wa olúwa bẹ́ dànù bẹ́ wọn dànù ìdá iná bẹ́ dànù jésù olúwa bẹ́ wọn dànù Rally kọ́pọ̀ sídìkà ìdáná kó bẹ́ẹ̀gbọ́n dànù bẹ́ẹ̀ láti òru òní lọ olúwa bẹ̀rẹ̀ sí ní jà fún wa yes olúwa jà fún wa olúwa jà fún wa ẹ̀mí má jà fún wa olúwa jà fún wa ẹ̀mí má jà fún wa olúwa jà fún wa ẹ̀mí má jà fún wa jésù kristi olúwa wa ẹ̀jẹ̀ tó jẹ̀jẹ̀ lọ <laughs> lọ tú mi sílẹ̀ ẹ̀jẹ̀ tó sàn ní Calvary ah wá dá mi láre ẹ̀jẹ̀ tó jẹ̀jẹ̀ lọ ẹ̀jẹ̀ tó jẹ̀jẹ̀ lọ alágbára gíga lọ tú wa sílẹ̀ ẹ̀jẹ̀ tó sàn ní Calvary wá dá wa re, ẹgẹ tó jẹgẹ lọ ẹgẹ tó jẹgẹ lọ óyá óyá óyá lọ tú wa sílẹ̀ ẹgẹ tó sàn ní káfárì óyá wá dá mi láre ẹgẹ tó jẹgẹ lọ ẹgẹ tó jẹgẹ lọ lọ tú mi sílẹ̀ ẹgẹ tó sàn ní káfárì wá dá láre ẹgẹ tó jẹgẹ lọ ẹgẹ tó jẹgẹ lọ lọ tú wa sílẹ̀ ẹ̀jẹ̀ tó sàn ní Kálífárì ó yá wá dá mi láre ẹ̀jẹ̀ tó jẹ̀jẹ̀ lọ ẹ̀jẹ̀ tó jẹ̀jẹ̀ lọ lọ tú mi sílẹ̀ ẹ̀jẹ̀ tó sàn ní Kálífárì ó yá wá dá mi wá dá mi láre ó yá ó wá dá mi láre amen olúwa dá mi láre nínú oṣù yìí ah ní gbogbo kóòtù àwọn ẹ̀mí òkùnkùn tí wọ́n ti fẹ́ lọ dá mi lẹ́bi olúwa dá mi láre dá àwọn ọmọ mi láre o dá ìdílé mi láre onípàgbára ìjẹ̀rẹ̀ ẹjẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù ẹ̀mí mọ́ dá wa láre olúwa dá wa láre olúwa dá wa láre olúwa dá wa láre olúwa dá wa láre o dá wa láre o dá wa láre o dá wa láre o dá wa láre o ẹ̀mí mọ́ dá wa láre ní gbogbo ibi tó fẹ́ mú ẹjọ́ wa lọ ní gbogbo ìpàdé òkun tó máa mú ẹjọ́ wa lọ nínú oṣù yìí olúwa dá wa jésù kristi olúwa wa agbàdúrà olúwa mo fẹ́ lọ sùn láṣẹ rẹ lálẹ́ olúwa mo dènà yí mi ká olúwa mo di àbò yí mi ká gbogbo ogun tó fẹ́ tó fẹ́ fi òru wọnú ayé mi olúwa ń run wọ́n dànù ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù ọlọ́run alágbára a lálẹ́ olúwa mo dènà yí wa ká o olúwa pa mọ́ dáàbò rẹ bò olúwa gbogbo ogun àlákàlà olúwa gbà wọlẹ̀ jésù kristi olúwa wa a fún agbára ẹ̀mẹ́ wa mí sí mi Róòmù ní agbára agbára tó borí ẹ̀ṣẹ̀ agbára tó borí àwọn ayé tó borí àwọn ẹlẹ́mìí òkùnkùn olúwa gbé wọ̀ bí àdúrà lórúkọ jésù lórúkọ jésù ẹ̀mẹ́rún wa lágbára mẹ́sìwá jésù mẹ́sìwá ẹ̀mẹ́má gbéwà wọ̀ jésù mẹ́sìwá olúwa sọ̀wọ́dà lágbára lórí ayé sọ̀wọ́dà lágbára lórí ọ̀tá sọ̀wọ́dà lágbára lórí ẹ̀ṣẹ̀ sọ̀wọ́dà lágbára agbára láti bọ́ ọ̀rìn ní oṣù yìí agbára láti máa ka ọ̀rọ̀ rẹ agbára láti lè máa ṣe ìfẹ́ rẹ agbára tí ń wá ìjọba ọlọ́run lórúkọ jésù olúwa jésù kristi olúwa wá jésù olúwa wá.